الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقنفوا الله سبحانه وتعالى الله باتي يدافق هنا نيباتي يفوى نيانفاني لا تتكو جو وجو جمعة تيني ọjọ́ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni afdolul ayyam òun náà ni ọjọ́ tó dáa jùlọ nínú gbogbo àwọn ọjọ́ ọ̀sẹ̀ fàbọ́láhù lọ́hù subhanahu wa ta'ala ala sa'iril ayyam ọlọ́run bá gbé ọlá fún jùmọ́à lórí àwọn ọjọ́ tó kù látara bẹ́ẹ̀ la ṣe ń kójọ ní ọjọ́ yìí ká lè máa gbé ọlọ́run bá tóbi ga ká lè máa gbé ọba tó ga ká máa gbé ga ká sì máa yìn gẹ́gẹ́ bí ìṣesí àti tí ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa òun náà ni wípé ká máa gbára wa ní ìyànjú ká máa tọ́ra wa sọ́nà ká máa rọra wa létí fi máa yanfa'una nípa àwọn tá a ṣe wá láǹfààní fi dunyana wa ukhurana òun tá a ṣe wá láǹfààní nílé ayé wa ilé ìta ń lò lọ́wọ́ yìí àti ilé tí a lò lẹ́yìn ìgbà tá a bá kúrò ní ilé ayé wa mimma yanfa nínú àwọn nǹkan tí ń ṣe ní láǹfààní taqwa subhanahu òun náà ni ìpayọ ọlọ́wọ́n ọba àlékíọ́lá ọlọ́wọ́n ọba àlékíọ́lá kápáyà rẹ̀ hákọ̀tùkọ̀tì ó tó ṣe pàtàkì ni ọlọ́wọ́n bá sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ ayé nínú al-Qur'an ọlọ́wọ́n ni yáyọ hákọ̀tùkọ̀tì wa ọlọ́wọ́n ni ẹ̀yin ọlọ́wọ́n ẹ̀yin onígbàgbọ́

yà á yọ aná tutakò rọ́bàkò ẹ páyọ ọlọ́run yìí alẹ́rì ìkọ́lá fọ́kùn mi náà fi wàhídà ọba tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo tó sì dá látara ẹ̀mí zawjaha èyí tá máa jẹ́ ìyàwó fún wàbátà mi ni húmà rijalan kathiran wà nìsà ọba tó ṣe wípé látara àwọn méjì yìí òun ló ti kó àwọn obìnrin àti ọkùnrin eléyìí tó pọ̀ jáde wattaqullaha alladhi tas'aluna bihi wal arham ẹ ọlọ́run ọba tó ṣe pò lẹ́ máa fi bẹ̀rẹ̀ ayé ẹ sì tún máa ń fi alájọbí ẹ máa fi bẹ̀rẹ̀ ayín lọ ọlọ́run tún sọ fún wa nínú àyè mi yáyọ alẹ́bí iná àmàlù takùnlọ̀ ẹ̀yin onígbàgbọ́ ẹ fàyọ̀ ọlọ́run ọba wàkúlù kọ́ọ̀dà sẹ̀bìdà ẹ sì máa sọ dáadáa torí pé takuwa lahu samarat ìpayọ̀ ọlọ́run ó ní àwọn èso tó pọ̀ nínú àwọn èso yẹn la fẹ́ kà fún wa ń bíi mẹ́wàá àwọn èso yìí òun náà lọ́lọ́ ẹ páyọ ọlọ́wọ́n ọba wàkúlù kọ́ọ̀là sẹ̀dídà kẹ́sì máa sọ̀rọ̀ rere man la yattaqillah ẹni tí ò bá ti páyọ ọlọ́wọ́n ọba la yubali bima yaqul kò ní bùkátà kò ní ṣàkíyèsí ohun tó ń sọ ohun tó bá wù ló lè sọ wa man la yattaqillah ẹni tí ò bá páyọ ọlọ́wọ́n ọba lékeọ́lá la yubali bima yaf'al kò ní bìkítà ohun tó ń ṣe níṣẹ́ man la yattaqillah ẹni tí ò bá ti páyọ ọlọ́wọ́n ọba lékeọ́lá láyò bá ní dídí nìlà kò ní sí tó kọrú ẹni bẹ́ẹ̀ pẹ̀lẹ́sìn ọlọ́wọ́n ọba àlékiọlá ló fi jẹ́ pé rọ́ọ̀sùn lẹ́hìkìmọ̀tì mọ̀họ́fàtùmọ̀ èyí tó dáa jùlọ nínú ọgbọ́n tó ṣàgbà nínú ọgbọ́n pé ah lágbájá ọlọ́gbọ́n ni òun náà ni pé kó jẹ́ tó páyà ọlọ́wọ́n ọba ẹni tí ti páyà kò kí ń ṣe ọlọ́gbọ́n ọlọ́gbọ́n anábìwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abu huraira radiyallahu anhu ó ní wọ́n bi anábìwa muhammad sallallahu alayhi wa sallam su'ila rasulillah su'ila rasulullah sallallahu alayhi wa sallam an akthari ma yudkhilu an-nasa al-janna wọ́n bi anábì sallallahu alayhi wa sallam nípa pé kí ni tó máa jẹ́ kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kí wọ́n wọ àlùjànnà anábì sallallahu alayhi wa sallam sọ wípé taqwallahi wa husnul khuluq ó ní tó máa jẹ́ káwọn èèyàn wọ àlùjánnà òun náà ní ìpayọ̀ ọlọ́wọ́n ọba àti ìwà rere wàsúgílà ọtún wá dé léèrè amma yudkhilu an-nasa an-nara nípa ohun tó jẹ́ wípé òun lájẹ́ sábàbí káwọn èèyàn wọ náà ànábì sallallahu alaihi wasallam sọ wípé alfamu walfarj olóhun náà ní ẹnu àti abẹ́ òun ló máa jẹ́ sábàbí jùlọ káwọn èèyàn á fi wọ náà kọ́nà kó ṣe wá ní ọmọ àlùjánnà wattaqwa min a'malil qulub ìpayọ ọlọ́run tẹ rí yẹn nínú àwọn iṣẹ́ ọkàn ni nínú àwọn iṣẹ́ inú ọkàn tá a máa ń fi ọkàn ṣe òun ni takuwa òun ni ìpayọ ọlọ́run ọba àlékiọlá kọ́lọ̀ ń jẹ́ ká páyọ ọlọ́run ọba wàlà a'malul qalbiyya ahabu ila Allah àwọn iṣẹ́ tọ́lọ́run sì nífẹ̀ẹ́ sí jùlọ òun náà ni àwọn iṣẹ́ tó jẹ́ wípé ọkàn là ń fi ṣe iṣẹ́ tá ń fi ọkàn ṣe mina tawhid ká mọ́ náà ọba lọ́kan ṣoṣo iṣẹ́ ẹnu ọkàn ni wal ikhlas ká mú ọlọ́wọ́n ọba ká dojú ìjọsìn wa ká dákọ̀ ọlọ́wọ́n ọba nínú iṣẹ́ ẹnu ọkàn ni wal inabatu ká máa tẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá gbogbo gbà iṣẹ́ inú ọkàn ni wàtáwòbàtù ká pa ẹ̀ṣẹ̀ sílẹ̀ iṣẹ́ inú ọkàn ni wàlìsìlámù lè là ká gbà fàfọ́ lọ́wọ́n bá ó إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم، ajsamikum ó ní ọlọ́wọ́ bò ní wo àwòrán yín kò sì ní wo bẹ́ẹ̀ ṣe tóbi tó walakin yanzuru ila qulubikum wa a'malikum òun tọ́nà wa máa wò òun náà ní ọkọ yín tẹ́fí ń rò tẹ́fí ń lẹ́yìn náà ọlọ́ àtúwáwò ṣẹ́tẹ̀ ń ṣe ló fi jẹ́ pé tákùwà ó ṣe pàtàkì yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi ọlọ́run ní ọjọ́ gbèdé àdìkìyàmà ohun tó ń jẹ́ owó kò ní ṣàǹfààní ohun tó ń jẹ́ ọmọ kò ní ṣàǹfààní gbogbo dúkìá ta lè nílé ayé ò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim èyí tá ṣàǹfààní jọ gbèdé àdìkìyàmà òun náà lẹni tó bá wá bá ọlọ́run ọba pẹ̀lú ìpayọ̀ ọlọ́run ọba ẹni tó bá wá bá ọlọ́run ọba pẹ̀lú ìpayọ̀ ọlọ́run àwọn ni wọ́n ṣàǹfààní jọ gbèdé àdìkìyàmà wàlkọ́lìbù sẹ̀lìm màlí obì tákùwà ohun tó wá ń jẹ́ ọkàn tó mọ̀ yìí tá a máa fi pàdé ọlọ́run tá a fi rójú rí ẹ̀ òun náà ni ọkàn tó jẹ́ pé kó fún ìpayọ ọlọ́run ọba àlékè ọlá láyé ríbu àníhù tákùwà ìpayọ ọlọ́run kò ní kúrò ń bẹ̀ ńgbà kan kọ́lọ̀ kó ṣe wá ní ẹ̀ta payọ ọlọ́run ọba àlékè ọlá ìpayọ ọlọ́run ọba ó di ọwọ́ wa o kọ́lọ̀ kó jẹ́ kí a wà nínú àwọn tí wọ́n máa payọ ọlọ́run ọba àlékè ọlá fàtákùwà ohun tó ń jẹ́ ìpayọ ọlọ́run ọba fi'lul ma'mur òun náà ni pé gbogbo tọ́lọ́ bá ti pàṣẹ kéèyàn máa ṣe wa tarkul manhi òun tọ́lọ́ bá ti kọ̀ kágbé jù sílẹ̀ òun náà ni ti ń jẹ́ ìpayọ ọlọ́wọ́n ọba wa qala Ali radiyallahu anhu àlí sọ wípé ohun tó ń jẹ́ tápúwà òun náà ni àrídọ́ bil òun ni kéèyàn máa gba ìtẹ́lọ́rùn pẹ̀lú nǹkan kékeré nǹkan kékeré tó bá ní kó tẹ́ lọ́rùn tápúwà ni wàlà amalu bi kéèyàn máa tẹ̀lé kí lọ́lọ́run sọ kí lànàbí sọ tákùwà ni wà lè ṣe ìdáàdù lè yá omi rahim kéèyàn máa gbáradì bí ọjọ́ tá a máa pàdé ọlọ́wọ́n ọba tákùwà ní jẹ́bẹ̀ jọmọ́ kọ́lọ̀ kó ṣe wá ní ẹni tí a máa páyọ ọlọ́wọ́n ọba wà ní samara ti tákùwà nínú àwọn èso tá a máa rí tá a bá ti bẹ̀rù ọlọ́wọ́n ọba lékè ọlá fàtàkùwà mímá yaj'alu an-nasa alìjà mímá yudkhilu an-nasa al-janna gẹ́gẹ́ bá ti sọ níwájú àlùjànnà èèyàn ò ní wọ àlùjànnà àyàfi kó jẹ́ tó páyọ ọlọ́wọ́ ọba lékè ọlá inna lil muttaqina mafaza ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n páyọ ọlọ́wọ́ ọba olóríire ni wọ́n wá sóríire حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا oríṣiríṣi àwọn nǹkan dáadáa lọ́lọ́run ti fi rọ kiri ká wọn. إن المتقين في جنات na'im àwọn ẹni tó páyọ ọlọ́run ọlọ́run ni wọ́n máa wà nínú àlùjọ́nà onídẹ̀ra innal muttaqina fi jannatin wa uyun ọlọ́run láwọn tí wọ́n páyọ ọlọ́run wọ́n máa bẹ nínú àlùjọ́nà tó jẹ́ wípé àwọn oríṣiríṣi omi ní bẹ níbẹ̀ kọ́nà má ṣẹ̀ṣẹ̀ wá ní olùpayọ̀ ọlọ́run ọba wal fawzu wan najatu li ahli taqwa gbogbo tó ń jẹ́ ohun tó ń jẹ́ àṣeyege ohun tó ń jẹ́ àṣeyọrí àwọn tó páyọ̀ náà ọba ni wọ́n ní kọ́nà jẹ́ ká páyọ̀ náà ọba wàtàkùwà khayru zad tíyàn bá fẹ́ gbáradì fún nǹkan kan èèyàn fẹ́ jẹ èèyàn fẹ́ mu èèyàn fẹ́ fẹ́yàwó èèyàn fẹ́ lọ́kọ èèyàn fẹ́ dáṣẹ́lẹ̀ èèyàn fẹ́ wọṣẹ́ èèyàn fẹ́ rìnrìn àjò ohun tá a ní bùkátà sí òun náà ni takuwa takuwa náà ló wá dájú nínú gbogbo téèyàn máa ń pèsè kalẹ̀ béèyàn bá ń rìnrìn àjò kan tán ní àfàṣó ti pèsè kalẹ̀ tó ní bẹ́ẹ̀ ni ìtumọ̀ ẹni kó di bí ìpayọ náà ọba mú torí pé ibi tó ń lọ àyè tuntun ni ó lè má dé bẹ́ẹ̀ rí ó lè má mọ bó ṣe ń ṣègbésí ayé ṣùgbọ́n tó bá ti mú tákù àdáyé tó mú payọ náà dání wàá yege níbi ìbáwọn èèyàn lò wàá yege níbi ìṣesí wàá yege níbi tó fẹ́ jẹ tó fẹ́ mu níbi tó ń lọ yìí ọlọ́wọ́n ọba àlékè ọlá nígbà tó ń sọ fún wa nípa ọ̀rọ̀ alhajju nípa iṣẹ́ hajj ó ní faman faradọ hinna alhajja ó lẹ́nikẹ́ni tó bá ti gbé àníyàn pé òun fẹ́ lọ ṣe hajj ní àwọn oṣù tá à ń ṣe hajj yẹn fala rafata wala jidala wala fusuqa fil hajj ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ la rafata wọn ò gbọ́dọ̀ ṣe ṣìnà wala fusuqa wọn ò gbọ́dọ̀ dàlúrú wala jidala fil hajj wọn ò gbọ́dọ̀ máa jiyàn wa ma yaf'alu min khayri ya'lamuhu Allah gbogbo tẹ bá ṣe nu dáadáa lásìkò yìí ọlọ́ọ̀bá mọ̀ fàtàzáwádù ẹ pèsè kalẹ̀ fàyínà ọ̀yọ̀rọ̀ záàdì tákùwà èyí tó dáa jùlọ nínú ìpèsè kalẹ̀ ní kíni àtàkùwà òun náà ni ìpayọ̀ ọlọ́wọ́n ọba àlékiọlá a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́wọ́n ọba àlékiọlá nínú gbogbo ayé tí a bá ti ń bára wa wàmán arọ́dà ziyada tàfi rìsíkì fàálẹ́ ìdìbì tákùwà ẹnikẹ́ni tó bá ń fẹ́ kí ọlọ́wọ́n ọba kó ṣe àlékún àrísìkí òun jíjẹ mímu òun kọ́ lọ́ọ̀ba kó ṣe nírọ̀rùn níná lílo òun kọ́ lọ́ọ̀ba kó ṣe nírọ̀rùn lílọ bíbọ̀ òun kọ́nà ọba kó ṣe nírọ̀rùn fáliyà tẹkìlà irú ẹni bẹ́ẹ̀ kó ṣe kí ni jọmọ́ kó páyọ̀ ọlọ́run ọba àlékè ọlá o ànábì wa muhammad ọlọ́run ọba àlékè ọlá sọ wípé wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́run lẹ́nikẹ́ni tó bá páyọ̀ ọlọ́run ọba ibi tí nǹkan bá ti dí ibi tí o bá ti sọ́nà ọlọ́run máa lànà fún wa yarzuquhu min haythu la yahtasib ibi tí o bá jẹ́ pé kò fọkàn sí ọlọ́run á sì máa pèsè àrísìkì fún bẹ́ẹ̀ wàtàkùwà ẹni tó bá ti páyọ̀ ọba àdìkẹ́ ọlá sọ́ọ̀rọ̀ wà ní yanìlá irú ẹni bẹ́ẹ̀ ti di ọ̀rẹ́ ọba ẹni tó bá ti páyọ̀ ọlọ́run ó ti di ọ̀rẹ́ ọlọ́run ọba wà mọ̀nà àdáhù fàkọ̀dẹ̀ àdàmọ̀ béèyàn kan bá wá gbógun tì irú ẹni bẹ́ẹ̀ gbógun tọ́ ọba ẹni tó bá bàjà bàjà ẹni tó bá bínú sí ànábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run bá sọ́nu hadith kúrú sí pé man adali waliya faqad adantuhu bil harbi ó lẹ́nikẹ́ni tó bá gbógun sí ayò èmi ọlọ́run tó gbógun sí ọ̀rẹ́ èmi ọlọ́run ọba èmi ọlọ́run ti kéde ogun fún mo ti kéde pé èmi ọlọ́run ọba máa bá jagun kọ́lọ̀ ọba kó má jà wá lógun ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa páyọ ọlọ́run ọba látara àwọn èèyàn àwọn èèyàn tá fẹ́ ṣàbòsí sí àmọ́ bí ìpáyọ ọlọ́run ọba wọn ṣe tó tí wọ́n bá jẹ́ tó páyọ ọlọ́run látara àbòsí tá a ṣe sí wọn tí ọlọ́run bá àdékè ọlá bá fi bí wá àdánwò la kó sí yìí o kọ́lọ́ ọba kó má ṣe ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ kó là wá ń bẹ̀ nínú àǹfààní àtakówá sábàbò lè hidaya ìpáyọ ọlọ́run a máa jẹ́ sábàbí ìmọ̀nà àti ìtọ́sọ́nà nínú gbòdòmáìtì ìlànà bí ọba wà ní òkùnkùn tó páyọ ọlọ́run ọlọ́run a máa yọ kúrò ní òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ ọlọ́run ọba àdékè ọlá sọ wípé dáàlì kàlìkìtì àbúlá ọ̀rọ̀ ìbàfihàn hudan lil muttaqin ọlọ́run kan nìyẹn ìyẹn alukur'an láàárọ̀ ìgbàfí kò sí iyèméjì annahu kitabullah pé tira ọlọ́run ọba ni annahu min indillah pé tíra yìí àtọ̀dọ̀dọ̀ ló wà annahu láàárọ̀ ìgbàfí yìí àti pé tira yìí kò sí hudan lil òun náà làgbà tó ṣe jù tọ́nà ọba lè ṣe fún yàn ẹnikẹ́ni tọ́nà ọba fún ní islam tó tọ́ sọ́nà náà ti ṣàánú ẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ó ní qad aflaha man aslama ó lẹ́nikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó gba islam tó gbà fàfọ́ náà ó ti ṣoríire wa kana rizquhu kafafa tí ọlọ́run wá fún lárísìkì tó tó lò wa qanna'ahu Allahu bima ata ọlọ́run wá fún béèyàn bá wà nínú ìfúnpẹ̀pẹ̀ tó bá ti mú náà dání téèyàn bá wà ní koko tó bá ti mú payọ̀ náà dání téèyàn bá wà ní ìbànújẹ́ tó bá ti mú náà dání bá ọlá àbáyọ fún ọlọ́run bá ní wàá máa yẹ tẹ́kì tó bá náà bá ọlá á fún wàá máa yẹ tẹ́kì lá tí ó bá yẹmtẹ́sí àwa mìíràn irú ẹni bẹ́ẹ̀ a máa tẹ̀lé gbogbo tọ́nà bàbá pàṣẹ wọ́n máa ń yẹ tẹ́kìlá ẹnikẹ́ni tó bá ti páyọ̀ náà wọ́n bá irú ẹni bẹ́ẹ̀ tọ́nà ọba ò bá fẹ́ a máa jìnà sí a máa tàtà rẹ̀ a máa ṣe ọ̀nà àbáyọ fún minal ismi wal ismi wal fawahish gbogbo tó ń jẹ́ ìbàjẹ́ ohun tọ́nà ọba ò ọlọ́wọ́ máa yọ kúrò ní òkùnkùn kọ́ lọ́ máa ṣẹ̀ṣẹ̀ àánú ẹnì kọ̀ọ̀kan wa wà á máa yẹ tẹ́kìlá ẹnikẹ́ni tó bá páyọ̀ náà yẹ́fìrì láhùlà ọlọ́ọ̀bá máa ṣàforíjì fún kọ́lọ́ máa ṣe àforíjì ẹnì kọ̀ọ̀kan wa wàyà ṣámù ọlọ́ọ̀bá àlékiọ́lá àtúkẹ́ bàdàn mọ́fìrọ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́ọ̀bá àlékiọ́lá tó ti foríjì àtúkẹ́ ọlọ́run ní iná lẹ́dínà yàgòdúnà àsùwátàhù ẹ̀yìndà rọ̀súlìlà ọlọ́run ní ẹ̀ráwọ̀ wọ́n máa ń rẹ ohun wọn lẹ̀ wọn kì í pariwo lé ànábì lórí ulaika alladhina imtahana Allahu qulubahum bittaqwa ọlọ́run nírú àwọn ẹni báyìí ọlọ́run ọba ti ṣe ìtẹ́ ọkàn wọn pẹ̀lú ìpayọ̀ ọlọ́run ọba àlèkè ọlá lahum maghfiratun wa ajrun azim ọlọ́run ní àforíjì a máa bẹ fún wọn àti ẹ̀san tó ga látara tí ni jọ̀mọ́ látara wípé ọlọ́run bá ọlọ́run ti fi ìpayọ̀ ọlọ́run sí wọn lọ́kàn ìpayọ̀ ọlọ́run yẹn ló jẹ́ kọ́ bá ànábì ọlọ́run bá lò pẹ̀lú dáadáa wà ibadullahi almuttaqun àwọn tí wọ́n bá payọ̀ ọlọ́run ọba nínú àwọn ẹrúsìn ọlọ́run ọba qad a'adda ọlọ́run ti pèsè ẹ̀ fún fún wọn kọ́nà máa ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa wàlà khatara fi báàlì ahad ó tó jẹ́ pé ọkàn òròrí ọlọ́run bá ti pèsè ẹ̀fún wọn nínú hadith abu rira tí bukhari àti muslim wà tọ́gbà wá wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá sọ wípé a'adattu li'ibadi salihin mo ti pèsè kalẹ̀ fáwọn ẹrú sí ní tí wọ́n jẹ́ ní ire ma la 'ayna ohun tó ju òrírí wala udhuna sami'at ohun tó jẹ́ pé tí ò gbọ́rí wala khatara ala qalbi bashar ohun tó jẹ́ pé ọkàn ọmọ ẹ̀dẹ́ èèyàn ò ròrí kéèyàn tiẹ̀ máa ro gbádùn kò lè ro látara bó ṣe tó wàlà ya'lamuhu malakun muqarrab nǹkan yìí ni àmàláìka ọlọ́run ọba kan kò súnmọ́ náà débi pé ọlọ́run wá fi ìmọ̀ yẹn hàn wàlà nabiyyan mursal kódà àwọn ànábì ọlọ́run bọ́lá ọba ṣe rán wọn tó kò tún wá fi mọ̀ wọn àwọn nǹkan kan tó náà ti pèsè kalẹ̀ fáwọn tí wọ́n bá páyọ̀ ọlọ́run ọba àlekí ọlá ló fi jẹ́ pé gbogbo wa ẹ jẹ́ ká gbìyànjú láti páyọ̀ ọlọ́run kábílẹ̀ láǹfààní sí gbogbo àwọn nǹkan báyìí kọ́nà má ṣe ṣe ní ìrọ̀rùn fẹ́ni kankan wa ọlọ́run ni am naj'alul muttaqina kal fujjar ṣé bá ṣe máa ṣe àwọn ọ̀daràn lẹ́nu pa ṣe máa ṣe àwọn olùpáyọ̀ ọlọ́run ọba tí ò ní sí ìbòjì àyàfi ìbòjì ọlọ́run ọlọ́run máa fi àwọn olùpáyà rẹ̀ sí abẹ́ ìbòjì òòrùn ò ní ebi ò ní pa wọ́n lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmà muhammad sallallahu alayhi wa sallam ó ní sábàtún yuzilluhumullahu yawma la zilla illa zilluh ó ní àwọn méje kan wà ọlọ́run á fi wọ́n sí abẹ́ rẹ̀ abẹ́ ìbòjì rẹ̀ ní ọjọ́ tí ò ní sí ìbòjì àyàfi ọba àdékè ọlá ìmáàmù náà ẹni àkọ́kọ́ nu wọn òun tó ń ṣe déédéé aṣíwájú tó ń ṣe déédéé wàṣáàbù àti ọmọkùnrin náṣẹ́ àfitọ́ àtìlá àwọn náṣẹ́ àfi ìbáàdà tìlá tó jẹ́ kó lo gbogbo ìgbésí ayé ẹ̀ lórí ìmá tẹ̀láṣẹ ọlọ́run lórí ìmá sin ọlọ́run ọba àlekè ọlá wàrọ̀jù láàní àti arákùnrin méjì tàhábà tìlá wọ́n nífẹ̀ẹ́ ra wọn torí tọ́lọ́run ìṣàmà àlẹ́ yìí tó bá pàdé wọ́n máa ń pàdé torí tọ́lọ́run wàtàfàrọ̀kọ́ àlẹ́ yìí tó bá fẹ́ túká náà wọ́n á túká pẹ̀lú títí ọlọ́wọ́n ọba nínú wọn wàrọ́jùlù kọlbóhù mu'allakun bil masajid nínú wọn lárákùnrin kan tó jẹ́ wípé ọkọ̀ ẹ̀sùn mọ́ mọ́ṣáláṣí tó bá lọ tó bá bọ̀ mọ́ṣáláṣí náà ni wàrọ́jùlù anabi sallallahu alayhi wa sallam ó ní àti arákùnrin kan zakarallahu khaliyan ó rántí ọlọ́run gbà tó wà ní kọ̀kọ̀ fàfáàgọ́ta àyìnà látara àrántí ọlọ́run ó bá ń dàmíjé lójú ó ní wàrọ́jùlù ibi tá lọ ó ní àtàlákùnrin kan dàátùhù mùrọ̀ àtúzátù mọ́nsìbìn wà jàmáàlìn obìnrin kan tó lẹ́wà tó sì tún ní ipò tó ní ọlá tó ní owó ó pè pé kó wá bóun ṣe ṣìnà fàkọ́ọ́lá ìní àkọ́fùlọ̀ ẹni ìbá sọ pé á èmi ń pààyàn náà wọn ba látara abẹ́rú ẹni báyà wà lábẹ́ ìbòjì lọ́jọ́ pé ní àlìkìyàmọ̀ ẹ wo ìbílẹ̀ ìbílẹ̀ èṣù òun náà là níbi aburú látara ìpààyàn náà wọn ba àlìkìyàmọ̀ nígbà tí wọ́n jagun pẹ̀lú àwọn mùsùlùmí ìbílísì promise àwọn kèfèrí ó wá bá wọn láwòrán èèyàn ó níṣẹ́ rí ogun eléyìí àjọ máa ni abẹ́rẹ́ yìí Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ nígbà tí wọ́n wá kójọ walamma ijtama'a al-jama'an ọlọ́run nígbà tí jọmọ́ méjèèjì wá pàdé jọmọ́ tọlọ́run àti jọmọ́ èṣù èṣù bá rí nígbà tọ́lọ́run bá ní káwọn màláìkà máa sọ̀kalẹ̀ èṣù bá sọ wípé inni ara máa la tàrà o a ò tẹ́yìn òfojú rí èmi ti rí inni akhafullah èmi ń páyọ lọ́wọ́ ọba o látara páyọ lọ́wọ́ yẹ èṣù bá sá kúrò láàrin o tí ò bá sí páyọ lọ́wọ́ òun náà lè dúró á ti tàtà rẹ̀ parun ló fi jẹ́ pé ìpáyọ lọ́wọ́ ọba àlékè ọlá ẹni tó bá jẹ́ ni dáadáa àtẹni tó jẹ́ ni burúkú ìpáyọ náà tún máa ṣàǹfààní ní òdiwọ̀n bóníkálukú bá ṣe páyọ lọ́wọ́ ọba àlékè ọlá sí ọlọ́wọ́ ọba àlékè ọlá jó yé wa béèyàn bá ti páyọ̀ náà a máa jẹ́ sábàbí ìmọ́lẹ̀ fún èèyàn a máa jẹ́ sábàbí ìbàfírọ̀ ìwòye ojú òye ọmọ ajẹ́ kí èèyàn lajú kó fi ríran ojú inú ò ní fọ́ tòde náà ò ní fọ́ ọlọ́run ní intatekun lọ́ha ẹ̀yin onígbàgbọ́ òdodo tẹ́ bá páyọ̀ náà ọba yẹ̀dì àìlẹ́kùn fòrkọ́ọ̀nà ọlọ́run máa ṣe ìṣípayá fún yín ọlọ́run máa ṣe ìmọ́lẹ̀ fún yín ìmọ̀nà tẹ́ẹ̀lì fi mọ òdodo láàárín òdodo sí irọ́ bákan náà alìmọ̀tẹ̀kùn akọ̀rọ̀mùnà àwọn tí wọ́n bá páyọ̀ náà àwọn náà ni ẹ̀dá tó dáa jùlọ ẹ̀dá tó lápọ̀lé èèyàn kún lápọ̀lé wájú ọlọ́run àyàfẹ́ tó bá páyọ̀ náà wọn bá ọlọ́run ní inna akramakum inda Allahi atqakum àwọn tó lápọ̀lé nu yín náà làwọn tó páyọ̀ náà wọn bá jù àwọn mùsùlùmí wọ́n béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam nípa ẹni tó páyọ̀ náà ẹni tó lápọ̀lé jù wájú ọlọ́run ọba àlekè ọlá ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fún wọn wípé akramakum inda Allahi atqakum ẹni tó páyọ̀ ọlọ́run jù nú yín ẹni tó páyọ̀ ọlọ́run jù nú yín òun náà lẹ́ni tó ní àpọ́nlé kọlọ̀ọ̀bà àdékíọ́lá kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa walaw anna al-alamu al-yawma yattaqilla jọmọ́ tó bá jẹ́ pàwọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn léde tí a bá páyọ̀ ọlọ́run ọba bó ṣe yẹ ká páyọ̀ ọlọ́run ọba ni máa ń sáré kọ sáré gbogbo ẹni tó ń jalè kò ní jalè wa amina nasa àwámìnà náà sùn látara bí àwọn èèyàn nísìnyí wọn ò ní máa bẹ̀rù pé olè ń bọ̀ wàlà yẹ̀tẹ́sìbùnù họ́ọ̀sì ẹni tí máa ń já nǹkan oní nǹkan gbà ẹni tó ń gbalẹ̀ onílẹ̀ ẹni tó ń gbalẹ̀ mọ́tò onímọ́tò ẹni tó ń já ṣọ́ọ̀bù tó bá páyọ̀ ọlọ́run ni òun náà ní ṣe bẹ́ẹ̀ jọmọ́ nígbà tí wọ́n ní wọ́n lù ti gbogbo àyè káàkiri ṣémi àti yín bá wọn débẹ̀ jọmọ́ àbá wọn débẹ̀ àwọn tí wọ́n sì débẹ̀ àwọn tọ́lọ́ fẹ́ mú nu wọn ọlọ́run padà mú wọ́n dé ilé arákùnrin kan tí ẹ bá rí bí ilé ẹ̀ ṣe kún nígbà táwọn ọlọ́pàá padà lọ ẹ̀ gbogbo ní ilé ẹ̀ kún fọ́fọ́ ni ac ni nǹkan jíjẹ ní lóríṣiríṣi kí ló fàájọ mọ́ àìpáyọ̀ náà ọba ẹni tó bá náà because ara fẹsẹ̀ sí kódà ìpáyọ̀ náà àlàjáwàm gbogbo ni ọba

ó tún lọ lẹ́ẹ̀kejì níbo dẹ́lẹ̀ kẹta ìbọ́bà nígbà tó lọ́wọ́ ẹ fún wọn lówó kún náà àpò ẹ̀ náà ni àti fóònù ńláńlá àìpáyọ̀ ọlọ́run ní jọmọ́ àìpáyọ̀ ọlọ́run ní kọ́lọ̀ kó tún gbogbo wa ṣe tí a bá páyọ̀ ọlọ́run wà láyá tí ó mú ṣe àti ẹlẹ́kẹ̀ ebú kò ní máa bú ebú mọ́ toró mọ̀ pé tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ iṣẹ́ olé orí òun lòun á fi di gbogbo ẹ tó bú oníkálukú àwádé kọ́ni ṣáta mahada ìwọ ọlọ́run gbà tá wà lé ayé ó sọ pé wo rí ẹ̀ bó ṣe tó bó rí ẹ̀ ṣe dàbí àpáta èébú tó bù yìí òun náà fẹ́ gba ó fẹ́ gbẹ̀sọ̀ kí wá lẹ̀ sọ iṣẹ́ olóore tó ti ṣe tíṣẹ́ olóore yẹn bá tọ́ wọn wá ní ẹ lọ síbi iṣẹ́ ẹ̀ṣẹ̀ àwọn tó ti bú yẹn kí wọ́n mú iṣẹ́ wọn. wàhálà yá kí bíbélì káàdì tá a ọlọ́run ni gbogbo ẹ tó ń parọ́ òní máa parọ́ toró mọ̀ pé bẹ́ẹ̀ tó ń parọ́ fún òbá rí òun bí mọ òdodo ọlọ́run ọba àníkè ó mọ̀ wala yu'manu al-kha'in táwọn èèyàn bá páyọ ọlọ́run ẹni tá a mọ̀ pọ̀ dáràn ni a ní máa gbé sínú ipò trust pé òun náà ló lè ṣe òun náà ló lè ṣe inú ilé ẹ̀sìn lẹ́nu bàbá fẹ́ yan olóyè ṣáàyàn torí ìpayọ ọlọ́run ọba ni àbáwọn tán lè mówó wá nígbà ẹ bá wo lórí agbèrò tó jẹ́ pé gbogbo gbọ́ ọtí àti sìgá àti gbóni wọ́n wá náà fẹ́ jẹ bàbá àdínní mọ́ṣáláṣí òun náà wá fi jẹ bàbá àdínní ìjọmọ́ kò ń ṣe nítorí pé ó ń kírun kò sí ṣe pẹ̀lá ní ọ̀pá fẹ́ fà á sí mọ́ṣáláṣí kó lè máa kírun torí owó ọwọ́ ẹ̀ ni kò ń ṣe pa nífẹ̀ẹ́ sí ó sì yẹ ká nífẹ̀ẹ́ káró bá ṣe máa jèrè ẹ̀mí ẹ̀ wàhálà yòókà zabul alamin tó bá jẹ́ pé àwọn èèyàn páyọ̀ ọlọ́run àwọn tó jó lódodo wọn ní máa pè wọ́n lónírọ́ ẹni pé ilé ayé tá a wà béèyàn bá jó lódodo láyé onírọ́ làwọn èèyàn á máa pè é ló fi jẹ́ pé ẹ jẹ́ ká gbìyànjú wàlá yẹ ṣọ́rọ́bùnà xọ́mù wàlá yẹ ṣọ́rọ́bùnà xọ́mù táwọn èèyàn bá páyọ̀ ọlọ́run ẹ̀ nírẹ̀ tí a máa mutí wàlá yẹ zani báwọn èèyàn bá páyọ̀ ọlọ́run ní gbogbo ẹ tó ń ṣe ṣìnà ẹ̀ ní rí kí wọ́n máa ṣe ṣìnà wàlá kóbálù àríṣìwà gbogbo àwọn èèyàn tó ń gbá rìbá tí wọ́n ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ toró mọ̀ pé ọlọ́wọ́ ọba àlékè ọlá yàrá wàlá yazidu làálàm àlàálìmọ̀ ìlmọ̀hu wa amala bàbá páyọ̀ ọlọ́wọ́ ẹni ní a máa ṣàlékún ìmọ̀ àti iṣẹ́ rẹ̀ wàyẹ̀zídù sọ́ọ̀lì sọ̀láhàhù tàbá páyọ̀ ọlọ́wọ́ bá ní ní ire ọmọ wọn máa ṣe dáadáa òbí náà máa ṣe dáadáa sí àwọn ọmọ tó bá jẹ́ pa abápáyọ ọlọ́run ọba ọkọ àtìyàwó wọ́n máa fi dáadáa wọ́n máa fi bára wọn lò tó bá jẹ́ pa bá nípayọ ọlọ́run ọba ní wàyásùlẹ̀hù náà sì fi máa bẹ̀yìn náà hùn típayọ ọlọ́run ọba bá wà ẹ̀rí páwọn èèyàn wọ́n máa ṣe àtúnṣe àwọn èèyàn sì máa ṣe dáadáa sáwọn ọlẹ gẹ́gẹ́ bí àwọn obìnrin àwọn opó àwọn ọmọ orúkọ àti àwọn ọmọ kéékèèké ọlọ́run ni ulil ẹ̀yin olùpayọ̀ ọlọ́run ẹ̀yin ọba o ọba ọlá kó ṣe wá ní tí a máa páyà الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon is about taqwa Allah, which means righteousness or the fear of Allah subhanahu wa ta'ala. Allah has commanded us in many verses of the Quran that we should fear Him as He is supposed to be feared. And the fear of Allah means wa المعمور al المنهي It means to always do what Allah has commanded and to avoid what Allah has forbidden. Another meaning of the fear of Allah is to do what? As according to the statement of Ali ibn Abi Talib, he said, Taqwa Allah, Arido bil qalil, is to be pleased with the little that Allah has given you. Wal amalu bit tanzil, and to always perform actions according to the Quran and Sunnah of Prophet Muhammad sallallahu alayhi wa sallam wa al-isti'dadu li yawmi and to always prepare for that day that you are going to return to Allah that is the fear of Allah Allah subhanahu has commanded the believers to fear him when he said O believers fear Allah and do not die except as believers he said in another verse O you mankind fear Allah, your Lord who created you from a single soul and from that single soul he created for it his mate and that is our mother Hawa Allah said we should fear him. In another verse he said, O believers, fear Allah. وَقُولُ قَوْلًا سَدِيدًا And say that which is good. These are the commands of Allah subhanahu regarding righteousness and the fear of him. And we have mentioned many virtues, many fruits of the fear of Allah subhanahu wa ta'ala. Part of what we have mentioned is that at-taqwa mimma yudkhilu an-nasa al-jannah. The fear of Allah, righteousness, is among the most important things that will make someone to enter paradise. There is no paradise for anyone who does not fear Allah. Allah said, أَمَّا muttaqina kal كَالْفُجَّارِ Do you think we are going to treat, treat the righteous ones the way we treat the criminals? So anyone that does not fear Allah is a criminal. Why the righteous are those that fear Allah? So when we fear Allah, Allah is going to grant us paradise. Abu Huraira anhu, said the Prophet وسلم, was asked regarding what will mostly take people to paradise. The Prophet وسلم, said, "Taqwa Taqwallahi wa husnul khuluq. He said what will take people to paradise mostly is their fear of God and husnul khuluq and good deeds. So that is number one thing that can take us that is a benefit of the taqwa of Allah. Then part of what we have said is that our success in this life depends solely on our fear of Allah. Anyone that fear Allah is successful, and anyone who does not fear Allah is not is not deemed to be successful. Allah said, "Inna lil muttaqina mafaza." He said, "Success indeed is for those that fear Allah." He said, "Inna lil muttaqina fi jannatin wa uyun." The people that fear Allah will be in paradise. That now, and part of it is that khayru that the best of provisions is the fear of Allah. When we want to embark on a journey, we need provision. We want to get married, we need provision. We want to build house, we need provision. We are seeking for job, we need provision. We want to seek for knowledge, we need provision. Anything that we want to do in life, we need provision. Allah told us, فَإِنَّ خَيْرَ الزَّادِ The best of provisions is the fear of Allah, subhanahu. You want to embark on anything, the first thing you should ask yourself is about your takwa. When you are embarking on the journey, don't forget to pick up your takwa, your righteousness. That is what is going to save you everywhere or anywhere you find yourself. When you don't fear Allah, you will not be able to avoid the maharimullah, those things that Allah has forbidden. For instance, the Prophet sallallahu alaihi wasallam said, "Inna al-halala bayyin wal haramu bayyin." Verily, the halal is very clear and the haram is very clear وَبَيْنَهُمَا umuru مُشْتَبِهَاتٍ and between them is ambiguity those things that are not clear you continue to ask is this halal or haram even the scholars can tell you we don't know yet the hukumu then the prophet sallallahu alaihi wasallam commanded as a fear of Allah you are going to always avoid such when you know that this thing you don't know if it is good or bad you are going to abandon abandon it because you don't know the hukum of Allah, the ruling of Allah regarding it. So the fear of Allah subhanahu wa ta'ala is the best of provision. Man arada dunya fa'alayhi bi Allah. If you want this world, fear Allah. You want the hereafter, fear Allah subhanahu wa ta'ala. If you want provision, you are poor. You want Allah to make you to be, to be rich. You are ignorant. You want Allah to make you knowledgeable. Alayka bi taqwa fear Allah. Allah said, وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ Anyone that fear Allah, Allah is going to make a way for him where there is no way. And Allah is going to provide him from the place that he least expect. When you don't expect something from a particular place, Allah is going to provide for you from that place as a result of your taqwa. taqwa sababul hidayah. The fear of Allah is among the sources of guidance. When you fear Allah, Allah is going to guide you. Allah says, ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ That is the book in which there is no doubt. Hudan lil muttaqin. And verily, that book, the Quran, is a guide, is a guidance for the for the righteous for those that fear Allah. When you fear Allah, Allah is going to open your mind for, for righteousness. وَكَذَلِكَ مَخْرَجُ مِنَ الضِّيقِ When everything becomes difficult for you, turn to Allah. When things become difficult, turn to Allah. When you don't understand anything out of the world, you don't know what is the benefit of living, turn to the fear of Allah subhanahu wa ta'ala. Allah is going to make a way for you. And part of the essence of taqwa is that when you fear Allah, Allah is going to forgive you of your sins, of your shortcomings. Allah subhanahu wa ta'ala said, Verily, those that lower their voice in the presence of Prophet Muhammad sallallahu alayhi wa sallam, verily Allah has put taqwa in their mind. Lahum maghfiratun wa ajrun azim. Allah is going to forgive them and give them a very great reward. And the slave, the believing servant of Allah subhanahu wa ta'ala, When you fear Allah, Allah promised that He has prepared for you some things that is not seen, has not been seen before. He said, مَا لَا عَيْنَ رَأَتْ Part of what Allah has provided for us in paradise, no eyes has ever gazed them. No ear has never heard about it. Even our mind has never thought about it. That is according to the statement of Allah subhanahu wa ta'ala. And part of it is that those that fear Allah are going to be under the shade of Allah on the day of judgment when there will be no shade. There will be no cover from the intensity, from the harshness of the sun on the day of judgment. And Prophet Muhammad sallallahu alaihi wasallam mentioned several people that Allah is going to cover up from the harshness of the sun on the day of judgment. And among them, Rajulun da'atuhu imra'atu dhatu mansibin wa is that man who is called by a very beautiful lady and very wealthy the lady is beautiful and the lady is wealthy then this man said in me inni akhafullah I fear Allah for that sake for the sake of the fear of Allah I cannot answer what you are calling me to when you look at Yusuf alayhi salam what saved him from the trial was the fear of Allah look you can see the wife of the king the wife of the king very rich very beautiful calling the prophet Yusuf alayhi salam to indulge in fornication with him then the prophet as a result of his fear of Allah he rejected that so when we fear Allah and what was the result of prophet Yusuf Allah made him to become king Allah made him to become king and after the death of that king that lady that tried to seduce Yusuf later became the wife to Yusuf. It is said, Man ajjala shay'an uqiba bihirimanihi. Something that belongs to you, when you try to hasten it up, you want to get it before its due time, you are denied of the benefit. For instance, it is the right of a child to inherit from the father. So if the child should make efforts to kill the father because he wants to have it quickly, that child will not be entitled to inheritance anymore after the death of that father. Why? Because he was trying to kill the father and occupy the, the property. But he was not successful. In that case, he will not be able to inherit from the father. So the fear of Allah is very important. We pray to Allah subhanahu wa ta'ala to give us righteousness and to make us to be among the best before Allah because the Quran said inna akramakum inda Allahi atqakum the best among you are those that fear Allah subhanahu wa ta'ala Allahumma inna nas'aluka tuqa wal afafa Allahumma inna nas'aluka tuqa wal afafa wal afiya Allahumma ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها قوموا قوموا يرحمكم الله